gbogbo èèyàn olólùfẹ́ wa káàbọ̀ sí orí ìkànnì AOS Show níbi tí a ti mú oríṣiríṣi àwọn ètò ọlọ́kan òjọ̀kan àwọn ètò gbàǹkangbè àwọn ètò má lè gbàgbé pàápàá jùlọ àwọn bí nǹkan ṣe ń lọ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àwa kí gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe to YouTube channel àti gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ subscribe pé ní àṣẹ Ọlọ́run láṣẹ Èdùmàrè ire owó ire ọmọ ire ìdùnnú ire ayọ̀ kò ní kò lọ́dẹ̀dẹ̀ gbogbo wa láṣẹ Ọlọ́run Emma Bałakalow. ìyá ìyá kùránì pẹ̀lú aṣíwájú ibẹ̀ ni à ń lọ yìí o gbogbo sẹ́bílù Najat all over the world má bínú orí o sì má bínú o bí ni bá ń bú ẹ báyìí tètè kúrò lórí prógámù o tí olú bá ti ń bí ọ má sáré jù má sáré jù má sáré jù má sáré jù tí olú bá ti ń bí ẹ tí olú bá ti ń bí ẹ tètè kúrò lórí program o ọ̀kan náà ọmọ ìyá rèé ẹ rí pé Islam Islam dùn tí inú bá ti ń bí ẹ tí inú bá ti ń bí ẹ tètè kúrò lórí program o mo ti ń sọ kalẹ̀ o. bípì rẹ̀ aga o bípì rẹ̀ máa ga báyìí o. Mamada. Kò rọrùn ká wọlé o. Kò rọrùn ká wọlé o. Kò rọrùn ká wọlé o. o. Ẹ dìde. Ẹ ẹnìkan sọ lórí program wípé sẹ́nìkan máa ń bí kúránì ni ẹni kí n bí kúránì àmọ́ kúránì máa dání lọ́lá alhamdulillah aṣíwájú àdínì bismillah ẹ gbogbo Ọ̀yọ́ state ìyáàrí o wọ́n lè dìde wọ́n lè dìde wọ́n lè dìde bàbá wa òkúta bóyá kẹ ẹdúró báyìí ẹ jókòó bàbá wa arábítàdà bàbá wa ọlọ́pàá ẹ̀wà bísímìlà. gbogbo ẹ̀yin tẹ́ ń wá káàkiri ayé ẹ àṣẹ ẹ̀dàkùn ẹ̀tún já sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀tún já sọ wa ìsà òkè bàbá wa mírù àjàlá bàbá wa mírù àjàlá bàbá wa ìsà òkè bàbá wa ìsà òkè ẹ̀dàkùn ẹ̀mọ̀ bọ̀ báyìí àwọn sàbábùdà Ògo Ìlọrin àwọn Ògo Ìlọrin náà ti wà ń bí alhamdulillahi rabbil alamin adá ọpẹ́ fún Ọlọ́run àtúndá ọpẹ́ fún Ọlọ́run àtúndá ọpẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí àṣà wa nílùú wa tá wà yìí gbogbo ohun tá a bá fẹ́ ṣe ẹni àdúrà àkọ́kọ́ fún wa nílùú yìí òun náà ni ọlọ́lọ́wọ́ ọba ìlú Ìlọrin lọ́rin kárí gbogbo àwọn àyímà ọlọ́mọ wa ṣe dáadáa fún wọn kárí gbogbo àwọn àlùfáà wa ìlú Ìlọrin láti ànáwá tó fi dè ní ìlú ẹ̀sìn ni ọlọ́run tí wọ́n fi hàn wá lọ́dún yìí wípé a nílùú yín ìlú ńlá ni onírú eléyìí fi ṣẹlẹ̀ èèyàn ò ṣe máa gba Islam èèyàn ò ṣe máa wọnú ẹ̀sìn èèyàn ò máa jẹ́ ìsìnfẹ́ nìkan tí ń sọ lánàá pé tẹ́ bá fẹ́ ṣoore fún èèyàn ẹ̀ tún wá ń pariwo síta ẹ ìyá yìí ò kéré tẹ́ mọ̀ pé kó dùn yín kò nídìí pé ẹ̀ tún sọ yìí mọ̀ láti ẹnu iléeṣẹ́ tiwa àti àwọn àlùfáà wa wọ́n yìí máa padà sọ̀rọ̀ a kí aṣíwájú wa káàbọ̀ sí. àfíà màmá wa tí ọlọ́run ní kí wọ́n gba ìsìláàmù náà rè ìyá wa alhaja awa alhaja insha allah alhaja wa insha allah màmá ti lọ ṣe pásítọ̀tù lánàá ti lọ ṣe pásítọ̀tù lánàá lánàá wọ́n ti lọ ya pásítọ̀tù lánàá olùwà tó ń sọ fún ọ yìí o bó bá tètè máa lọ kíyà tó dé láti mọ́kà tètè máa lọ o torí yá yóò lọ mọ́kà yóò dé nínú àwọn oore tọ́lọ́run tó wá ṣe fún yàá bàbá wa chairman mo wá ṣe program wàláì gbogbo tó ṣẹlẹ̀ yìí àlérú ẹ̀ o àánú nìyá ìrígbà o wàláì tàláì fún mọ̀bìlá àlérú ẹ̀ o ọlọ́nkà kọ̀kadàrà pé ìyá ìrà ànúbà ni bí ìyá ṣe fẹ́ lọ dúpẹ́ fún bàbá òkúta gidi táwọn ṣe fídíò lọ́wọ́ pé ìyá wà lọ́dọ̀ àwọn o ìyá gba ìsìlámù èmi kàn join life yẹn ni èmi bá join life yẹn pẹ̀lú orúkọ ti tèmi èmi bá ń comment bẹ̀ pé ah ìyá yìí ti gba ìsìlámù á dẹ̀ wá wá gbogbo ọ̀nà láti help ìyá yìí mo kàn sọ bẹ́ẹ̀ lórí program ni bàbá Abduljalil bá sọ pé ah bàbá Alifulani wà ń bí o àwọn náà ti join program wa o wọ́n sọ pé àwọn mo ní lágbára lálẹ́ yìí ní máa dẹ̀ ṣe program fún yàyẹn àwọn akó lórí program ó dalẹ́ kí n bẹ̀rẹ̀ àwọn sheik pè mí sheik Sulaiman Saoki wọ́n bá pè mí pé ah kí n dákun gbogbo ọ̀nà a gbọ́dọ̀ wá ọ̀nà fún yàyí kó tiẹ̀ fọ́dá ẹlẹ́fọ́ lọ́hùn lágbára ọlọ́run àwọn ó dẹ̀ pa síwájú dídé bí aṣíwájú lè ní ọlá ọlọ́run ọlá wọn ni káàtì ìsẹ́mínà ìsẹ́ méjì aṣíwájú kan pè mí ni gbẹ́gbọ́ ìyá ẹ̀ ti rí mùsùlùmí olóòtìgbà ah, sílámù o kódà à ń ṣe program fún lọ́wọ́ o àlífò nìkan láwọn fún wọn ká o àbáṣá èdè ṣítù five hundred thousand nígbà yẹn o owó yẹn tó padà di one million abana one million àṣà ń pè àwọn èèyàn bàbá ní ìdáwó ó ṣe fún ìyá yìí ojú táyé tó ń ṣe lọ o wá ní táwọn ó ṣe fún yàyí ni pé lágbára tọlọ́hún máa ń gbé sójú wọn ní táwọn ó ṣe fún yàyí lágbára tọlọ́hún àwọn ó kọ́lé fún yàyí àwọn ó kọ́ mọ́ṣáláṣí fún yàyí àwọn ó tún wá ara mọ́tò fún yàyí bọ́sù ẹ̀mọ́ ní etí èmì nìkan kọ́ ní ògbọ́ eléyìí o aṣíwájú wa sọ ń bẹ̀ wípé gbà tí n bá fẹ́ wá sí Ìlọrin pé èmi àtàwọn àti gbogbo àwọn rábítà àwọn àwọn ẹntọ́rìjì eh, àwọn àjọ wa ọjọ́ náà ló wá pínlẹ̀ oh. nìyí. alhamdulillah ọjọ́ náà ló pé ìlú Ìlọrin náà ládé yìí tó bàbá hmm. over to you over to eh, over to you tó. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. lórúkọ ah, alága. رابطة العلماء لحماية تراث إلاري الإسلامي àǹkí àbáwa alhaji wa aṣíwájú fún gbogbo Ọ̀yọ́ state lápapọ̀ káàbọ̀ sí Ìlọrin àbáwa alága àwọn náà ni wọ́n kí wọn àmọ́ formal introduction àbáwa alága àwọn alhaji wa Yusuf pàkátà ọlọ́pọ̀ ẹwà tí wọ́n ń jẹ́ chairmanu Rabitatul Ulama li Himayati Turathi Ìlọrin al-Islami pẹ̀lú wọn ní gbogbo àwọn tá ń jẹ́ olóyè ẹgbẹ́ ọ̀hún látọ̀dọ̀ èmi alhaji muhammad kamil ọlárẹ̀wájú imam gentu àfáàwà alhaji wa imam erubu tí wọ́n jẹ́ àkápò ẹgbẹ́ bàbá wa alhaji wa pr wa àwọn náà bẹ́ẹ̀ ń wa abu yasin wọn bẹ́ẹ̀ ń bí wa alhaji wa abdulfatah arowolo magaji tí wọ́n jẹ́ chairman ọ̀dọ́ gbogbo afa kwara state majlisu shabab ulama wọn bẹ́ẹ̀ ń muhammad ahmed labib agbaji ìjọba àwọn náà bẹ́ẹ̀ ń bí to jama'a rabito adabiya markazi zumura bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àgbáríkìdọ́mà ló kó sínú bẹ́ẹ̀ náà ni jni jamaatu nasrul islam fún Kwara state kọ́lá secretary àwọn bíi alhaji ibrahim abdullah bẹ́ẹ̀ náà ni cmo council of muslim organization gbogbo àwọn yìí àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí àsìkò la fi construct ti ń jẹ́ rọ́bítọ̀ kọ́dà ògo Ìlọrin náà inú rọ́bítọ̀ ní gbogbo wájọ wà lápapọ̀ àmọ́ pé yóò máa lọ́dọ̀ọ́ abawa alhaji wa yusuf bakata ọlọ́pọ̀ ẹwà. alhamdulilayi sọrí ẹjọ kí bàbá wa tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ a dúpẹ́ lọ́wọ́ sẹkẹtìrì àbí a dúpẹ́ lọ́wọ́ wọn nínú àwọn ẹgbẹ́ wọn ti sọ ọmọ náà ọ̀rọ̀ nísìnyí a in absentia i am the fa i am the vice president ìjọba àti ẹ̀tẹ́ni vice president president ti wà bẹ́ẹ̀ náà nù alhaji wa murtada diuba bambari da àwọn ni president Ògo Ìlọrin nínú àwọn ẹgbẹ́ tó tó wà lọ́ndà ọba àlọ́rin rábìtà náà ni gbogbo wa ìṣàlọ́ akí alhamdulillah. alhamdulillah alladhi bi ni'matihi tatimmu as-salihat والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله وعلى آله وصحابته ومن اقتفى بآثاره إلى يوم الدين ìwà ń tó bá ń túmọ̀ sí nǹkan kan ó ń túmọ̀ sí ọpẹ́. alhamdulilayi. ká tó sọ gbólóhùn kan kì í ṣe tí ó pè rárá a onílé táwa ń kà kún àlejò àwọn aláàjì wa aṣáájú àdínì fún gbogbo Ọ̀yọ́ state. a kì í kú oríire a kì í pé ìdáyé Ọlọ́run ló tì í débí ilé nìí torí kì í ṣe ẹ̀yin nìkan lolówó ní Ọ̀yọ́ state kì í ṣe ẹ̀yin nìkan lolówó ní Lagos state àtògùn àti gbogbo ibi tí wọ́n ti ń gbọ́ àwọn afáwà Fúlàní kí ìgbónára yìí pé ha èèyàn ló ṣe báyìí inú ẹ̀sìn kó tó gbé kẹ tó sọ ń tẹ sọ ẹlòmíì lè wá sọ bẹ́ẹ̀ pé pé orí afẹ́fẹ́ nìkan náà ni ó mọ̀ ṣùgbọ́n wíwá tẹ wá bí yìí ó fi hàn yí pé ń sọ yẹn ẹ ṣetán láti mọṣẹ́ ni. ó ti kúrò ní ọ́díò. so ó ti kúrò ní ọ́díò ó ti kúrò ní ọ́díò so àjẹ́ pé minal mu'minina rijalun sadaqu ma ahadula ale ìyẹn la bá ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba fún. ẹ gbọ́ mi. ẹ̀ẹ̀kejì <laughs> ah, a bá ìyá ìyá wa Hawa a bá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillah. a fẹ́ fi yé wa yí pé àwọn kọ́ ni wọ́n kọ́ láǹfààní irú nǹkan báyìí hmm. àwọn nǹkan tó fẹ́ ṣe ọ̀ṣun ní odò mòrò àwọn nǹkan bíi seventeen ni wọ́n wá sọ́dọ̀ wa ní ilé balógun alánàmú àwọn náà yọ ọ̀ṣun náà ni wọ́n wọ́n sì wá pẹ̀lú èèyàn wọn so pẹ̀lú ọ̀rọ̀ tá a jọ sọ ọlọ́run ní kárí gbogbo àwọn seventeen yẹn lọ́wọ́ ẹ̀. èèyàn seventeen ló wẹ̀ sí Islam. bẹ́ẹ̀ni so kò oṣù méjì lọ a bá tún gbọ́ pé ìyá Ọ̀ṣun kan náà ti tún hù níbẹ̀ so a bá tún pe òun náà ó wá bá wa so òun papọ̀ máa tán jọ wá wọ́n jẹ́ mẹ́wàá ọ̀rọ̀ náà la bá a sọ a bá a sọ̀rọ̀ a bá a sọ̀rọ̀ ọlọ́run sì ní ká gbà àwọn mẹ́wẹ̀ẹ̀wá la wẹ̀ sínú islam. ṣẹ́ni so. òkúta gidi níbi tí wọ́n ti ń ṣe lọ́wọ́ lọ́hùn náà. mọ̀ ń bọ̀ hmm. ṣe wá rí ihun tí mo fẹ́ mú jáde ni pé ká ní kádàrá ni o. Hmm. ká ní mọ́nì níbi kádàrá tó ń gbọ́. ọ̀tọ̀ọ̀tọ̀ ní bá ṣe yàn án. bọ́lọ́hún ṣe ní ìyá ìyẹn tiẹ̀ ọ ló ti wà nù àkọọ́lẹ̀ ọlọ́run yìí pé yóò mọ ti ń jẹ́ adùn ayé ṣùgbọ́n ọ̀nà olówó agbègbà so ó wá gbé láti ibi tó ti gbé ọlọ́run wa ni kò já síbi tó já sí gẹ́gẹ́ bí ànábìwá Yusuf aleyhi salatu pé gbogbo àwọn ìgbésẹ̀ rẹ̀ ìgbésẹ̀ rẹ̀ lẹ́yìn pé wọ́n jù sínú kànga wọ́n ta ó dẹrú láti bẹ̀ ó di èrò ẹ̀wọ̀n láti bẹ̀ ẹ̀wọ̀n lọ́lọ́run sì tún wá gbé débi tó lọ. Allahu akbar. so gbogbo eré tí ìyá wa Hawa tó ṣe lọ ọlọ́run kan ṣe ń sábà sábàbí ni pé ọ̀nà tí ń gbà kí ọ ọ̀nà yẹn yóò lọ síbi pé ọ̀rọ̀ rẹ ń fi sẹ́mi gbogbo àwọn èèyàn tọ́rọ̀ rẹ ó sì káwọn èèyàn la. ẹ̀sìn pẹ́ nìkan bá òun sọ̀rọ̀. ọlọ́run ni ọ́ débi bá ń lọ àmọ́ yín gbé ọgbà wrong way. a fẹ́ ká ibi tí mo lọ ni pé ká gba kádàrà gbogbo àti àbá wa bọ́lọ̀ ṣe yan tìyá yìí ni mo sì bá Alhaji wa Alfulani dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run púpọ̀ torí in tí wọ́n ṣe yìí tán bá ní ta ló ní ọ̀pọ̀ ládàá rẹ̀ jù ẹ̀yin ni. torí tẹ́ ẹ̀ bá náà hàn sórí afẹ́fẹ́ ó ṣeé ṣe kí àwọn aláìsí wa síwájú ká má gbọ́ ó ṣeé ṣe kí gbogbo àwọn tán donate ká má gbọ́ ṣùgbọ́n ẹ wá ṣe é ọlọ́run sì ní ká tẹ́tí gbọ́yìn ọlọ́run sì ní kí ọ̀rọ̀ yẹn kó wọnú ẹ̀mí kó wọnú ọkàn láfi gbígbésẹ̀ tí wọ́n gbé so pẹ̀lú bí bọ̀rọ̀ ṣe wá rí ní ó kọ gbogbo wa pátápátá a kí àwọn aláàjì wa lẹ́ẹ̀kan sí ipe allen wasalem wa mọ́tàbà a dúpẹ́ fún yín púpọ̀ tí ìròyìn bá pọ̀ nù islam báyìí islam kò mọ kò ní mọ ní sùúrù so díẹ̀ lẹni tí ó wà nù islam tọ́lọ́n sì kẹ́ tọ́lọ́n wá fi yé pé in tó mo fi kẹ́ yìí mo fẹ́ kó mọ ẹ fún àwọn tó kù díẹ̀ káàtó fún ni díẹ̀ lẹni tó gbọ́ yí bẹ́ẹ̀ ọlọ́run tó wá ní kẹ́yìn lágbọ́ yí bẹ́ẹ̀ tẹ̀sí ṣe bẹ́ẹ̀ irú èmi tí ń sọ̀rọ̀ yìí nísìn èmi ò mọ̀ yín rí tẹ́lẹ̀ ṣùgbọ́n eléyìí ó tara bẹ́ẹ̀ mo ti mo gbúrò yín àkọ́kọ́ mo tún wá mọ̀ yín báyìí. alhamdulilayi. látara bẹ́ẹ̀ àìmọye àwọn èèyàn tá ti wá gbúrò yín bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ̀ yìí pé rẹ́kọ̀dù níwájú ọlọ́run kì í ṣe tí èèyàn lè fọwọ́ rọ́ dànù ọlọ́run ọba tí máa ń sanni lẹ́sàn ọlọ́run mọ́sá bá ń bá a kó bá a dúpẹ́ fún yín. ká ní ó bá kọ ẹ̀mí kúkúrú fún yín kọ́lọ́n kó sàwọ́lá dáadáa yìí tẹ̀ ń ṣe yìí wọ́n sàsọ́ di ẹ̀mí lógún torí pé àríkà inú gbólóhùn ànábì wọ́n ní ànábì ní la yazidu fil amr illa albir wa la yaruddu alqada illa addu'a kò sí tó lè lé ẹ̀mí kún tayọ kí ẹ̀ máa iṣẹ́ rere ara iṣẹ́ rere kan ẹ̀ ń ṣe kò wá sí tó lè yí kádàrá padà àyàfi àdúrà àdúrà náà làwa ń ṣe fún yín yìí gbogbo ohun tó wá kàn tẹ́yìn náà ń lé tọ́lọ́wọ́n bò tí ì ṣe fún yín kó wọlé eléyìí pé ọkàn ọ̀pọ̀lọpọ̀ àìmọye àìmọye lẹ́ti fi ìdùnnú sí ọlọ́run tẹ̀lé ọlọ́run mọ́sà fi yín lọ́wọ́ ní rọrùn kọ́lọ́mọ́ àjẹtẹ̀ máa sí amina amina inna àtẹ̀yìn. inna àtẹ̀yìn àkàlẹ́kọ̀ sọ̀rọ̀ ọ̀sẹ̀lẹ̀rọ̀ bí ká bá ní àárín adúpẹ́ lọ́wọ́ yín o jazakumullahu anil islam wal qur'an síwájú kí a tó kí a síwájú tó sọ̀rọ̀ síwájú ká síwájú tó sọ̀rọ̀ a èsì kan rèé ẹ ṣe èsì kan lélẹ̀ yìí ìyá gba ìyá gba ilé mi gba tọ́mtọ́m. a èsì kan lélẹ̀ fáfà ní ìwọ tó ń sọ lórí social media ẹ ṣé ẹni tó ṣe gba ìsìláàmù òun láwa lọ́wọ́ àná lọ́mọ́ká dákun sí Canada yà padà sẹ́wọ̀n ni. ẹ̀yin olówó wa ẹ máa ra àwọn èèyàn lọ́wọ́ ìwọ náà ní pílátífọ́ọ̀mù mùsùlùmí tó bá rí kó rí ó ní ìnira ṣe prógámù tiẹ̀ náà fún wọn káwọn fáǹsì ẹ ṣe kí ni káwọn fáǹsì ẹ fún lówó tí ò lè àwọn yorùbá máa ń sọ̀rọ̀ kẹ́ má bínú o wá ní kíní kan ẹ̀ sí àkọ́pá àjẹ́ ó ti yé lẹ́nu wọn mm, eléyìí tẹ̀síwájú ṣe yí ìsàlẹ̀ àkọ́kọ́ tí wọ́n dẹ̀ ti ń ṣe ṣe ṣe fẹ́ni tọ́lọ̀ ń bá ní mọ̀ wọ́n eléyìí yóò dẹ̀ ní jẹ́ eléyìí yóò dẹ̀ ní jẹ́ àṣemọ́ torí pé ọlá ò ní tán lọ́wọ́ wọn owó ò ní tán lọ́wọ́ wọn. gbogbo ẹ̀yin tẹ́ ti fún wa lówó adúpẹ́ lọ́wọ́ yín torí àwọn níjọ́ tí aṣíwájú bàbá wa nígbà tá a bẹ̀rẹ̀ sí ní gbowó fún ya yìí àwọn kìnìún náà bá bẹ̀rẹ̀ sí ní gbowó ẹ̀gbọ́n àméjì náà ti mọ́lé Islam ọlọ́run ni a máa borí ọlọ́run ni a Eh, alhamdulilayi rabbil alamin o sì gbá kan jù kan lọ abalabi wura kò sọ̀rọ̀ mọ́ bàbá wa síwájú kí bàbá wa aṣíwájú ká tó sọ̀rọ̀ alẹ́bà òkúta gidi ọya bísmìlá ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ ẹjọ́ ẹni ọ̀rọ̀ ti débì kan. wọ́n ní ọ̀rọ̀ ti débì kan. kò sí ọ̀rọ̀ mọ́. kò sì sí ọ̀rọ̀ mọ́. ṣùgbọ́n bí o bá sọ̀rọ̀ o gbọ́dọ̀ sí àdúrà. ṣùgbọ́n tí o bá sọ̀rọ̀ o gbọ́dọ̀ sí àdúrà. bí bọ́rọ̀ bá lọ àdúrà ò gbọ́dọ̀ lọ. bọ́rọ̀ bá lọ àdúrà ò gbọ́dọ̀ lọ. ká kí ọba tó ṣe báyìí. ká kí ọba tó ṣe báyìí níbi tó yọrí sí kákí ọba tó ṣe kákí ọba tó ṣe torí pé ètò ọlọ́run ò yí ẹnì kankan òun nìkan ló yí. torí pé ètò ọlọ́run ò yí ẹnì kankan òun nìkan náà lọ́rọ̀ ẹ yé ọba tó dá wa sì máa fi àṣeyọrí síbi tó wù. ọba tó dá wa sì máa fàṣeyọrí síbi tó wù wọ́n fi sọ wọ́n fi máa sọ pé wọ́n àṣeyọrí ibi tó bá wọ Ọlọ́run ni wọ́n fi sí. ibi tó bá wọ Ọlọ́run ní ìfàṣeyọrí sí. àwa kọ́ ni a ní àṣeyọrí bí kì í ṣe Ọlọ́run. àwa kọ́ la ní àṣeyọrí bí kì í ṣe Ọlọ́run. òun ló mọ ibi tó gbégbàgbégbà tí Ọlọ́run fi ní káwọ́ jáde nígbà táwa jáde àwa jáde tán nìyá jáde jíjáde ìyá ọsọ dibi tó wà nígbà tó lọ́wọ́ ọ̀sẹ̀ ẹ̀sán ẹ̀wọ̀n tó lọ́wọ́ báyìí. ẹ wá wọ sẹ́ẹ̀mọ̀ pé àwa kọ́. sẹ́ẹ̀mọ̀ pé àwa kọ́. ọlọ́run ni. ọlọ́run ni. bí ẹ bá ti wá mọ̀ pé ọlọ́run ní sẹ̀ǹkan. bí ẹ bá ti wá mọ̀ pé ní sẹ̀ǹkan. yóò wá gbà fọba ti ń ṣe. yóò wá gbà fọba ti ń ṣe. kọ̀ǹpútà gidi ti wà tipẹ́. kọ̀ǹpútà gidi ti wà tipẹ́tipẹ́. ó ṣẹ̀ṣẹ̀ dé. ó ṣẹ̀ṣẹ̀ dé. ó ti ṣe máa lò lọ lọ. yóò ṣe máa lò lọ lọ. kọ̀ǹpútà gidi náà ni ó máa jẹ́ títí láíláí. kọ̀ǹpútà gidi náà ni ó máa jẹ́ títí láíláí. ọlọ́run gbé bọ́wọ́ wa ni. ọlọ́run gbé bọ́wọ́ ibi tí mùsùlùmí bá wà lágbàáyé. gbogbo ọgbẹ́ bí mùsùlùmí bá ń bẹ lágbàáyé. bá a ṣe mọ́ yọ̀ọ́ nìkan ni ẹ̀ ní sórí nílò rẹ̀. bá a ṣe mọ́ yọ̀ọ́ nìkan ni ẹ̀ ní sórí nílò rẹ̀. ẹ̀sùn wa lè gé aṣáájú ọ̀yọ́. ẹ̀sùn wa lè gé aṣáájú ọ̀yọ́. ara àwọn aṣáájú àdínì lọ́wọ́ ara àwọn aṣáájú àdínì nàìjíríà ni. aṣáájú àdínì nàìjíríà ni. nítorí pé Ìlọrin Ìlọrin gẹ́gẹ́ nàìjíríà kan lòun náà. ẹ̀rọ ti àtìbàdàn wá sórí sí lọ. ẹ̀rọ ti àtìbàdàn wá sórí sí lọ ni. ìmìnigbẹ́ ọlọ́run jẹ́ parẹ́. àwọn ọmọ yóò tún di tèyàn yóò wá jẹ́ pé lójú ẹ̀mí ọlá muhammadu rasulillah ọlá lahawla ọlá kúgbà ilà ilà Allahu akbar wọ́n ń dolo pé yàn máa alukurani ké bàbá wa fún ọlọ́mọ ìdánwọ́n láyé nù lẹ́yìn wá sí nítorí ọlọ́mọ. Hakeem Abdullateef honorable, Yepe former uh, Commissioner of Home Affairs Lagos State àwọn àwọn tó jẹ́ former speaker Lagos of Assembly àwọn àmàkà tí wọ́n ń dá wá káàkiri Ọ̀yọ́ eh, eh, èmi ni mo lọ kó wọn ní twenty twenty tí mo kó wọn lọ fún wọn nígbà táwọn nídìí wọn àwọn ọmọ náà ti rákùnrin àná wọ́n ṣe wà nímọ̀ jẹ ní alukuran àwọn ó dẹ̀ mọ sanwó oṣù fún tí tó fi parí alukuran mi. Dr. Abdulatif Abdulatif mo ti jíṣẹ́ yín o. jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ lọ. alihamudulilayi. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ lọ. alihamudulilayi. ẹ jẹ́ ká di ládé. alihamudulilayi rọ̀bà. Ada ṣe àsàlátù fún aṣíwájú. Ọlọ́run wa ni wọ́n ṣe àdúrà wọ́n ṣe ní. àfáà tí ń bẹ níbí àtàwọn àfáà tí ò sí àti gbogbo àwọn ọmọ tí mo pé sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh. sẹ́rí èmi ò mọ̀ pé ó máa rí báyìí tí bá mọ̀ pé wíwá ta wá bí lè lè yóò ṣe rí ni saber

ti ń rí àpẹẹrẹ pé ó dàbí pé wọ́n fẹ́ ti ẹ̀rù Islam láti ibi àwọn àfáà àtẹnu wọn kò sójú kan ìwọ́n fẹ́ mọ ké ìrẹ́wọ́n sí wáàsí kan bó ṣe yẹ kó gbé ìgbà kọ́ nìyẹn àwọn ọ̀tá tí wàá fi àlàfo yẹn wọlé sí wa lára ṣùgbọ́n àfura so ó dẹ̀ máa ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún àwa lójú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àfa ẹ̀ mọ́ dúró ẹ̀yin ọ̀mọ yìí nǹkan tẹ́ ẹ gbé lọ́wọ́ ìdí òde ẹ̀ mọ yẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ gbà ibi táwa gbà kọjá rí tó wáyé pé ibi táwa gbà kọjá rí ẹ bá gbà bẹ̀ ni ẹ mọ̀ pé Islam gangan lẹ̀sìn. púpọ̀ ló ní ẹ̀ mọ́ ìmí ọmọ àfáà ni níjọ́ tó ti dáyé alif ló fi bẹ̀rẹ̀ ìmí ìgbà tó dàgbà lọ́sẹ̀ ń so kò jẹ́ kó mọ iyì tí ń bẹ́nu Islam ṣé wọ́n ráwọn tá a ti sẹ́lé nílò rí tá a ti jẹ orí aláìgbá tá a ti jẹ gbogbo oríṣiríṣi nǹkan báyẹn rí káwá padà bàbá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ṣé àwa nìkan là ń bẹ́ẹ̀ lò ó ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà tó yẹ pé ó lè ra ruwa ìpàdé tó pé tá bá débì kan wá ní ẹ̀dẹ̀dẹ̀ fásiwájú kò jókòó kò sí nǹkan tó fà á ju pé ipò tí a dì mú lórí ọ̀rọ̀ ẹ̀sìn. mo rántí pé àwọn ẹ máa ń sọ ẹ̀yà bá pé Umaru ó níjọ́ tí òun ti gbọ́njú lòun ti máa níyì ṣùgbọ́n nígbà tó ń di muslim muslim ìyẹn wa dọ́bù dọ́bù dọ́bù ṣé òun sì ní rálì jẹ náà wọ̀ báyìí ìwọ́n lára bí mo bọ̀ bọ̀ kẹ̀ balẹ̀ ọmọ àlejò náà náà sẹ́mọ̀ àwọn tá a ti nágbàrá náà gbòòrò yẹn nígbà tá à ń ṣe nǹkan yẹn àwa mọ àwọn àdúgbò tá a máa ń ní nígbà tó náà sọ pé ká padà wálé ká dúró sójú ọ̀nà tá a wà a rí i pé a nǹkan bẹ́ẹ̀ ní ìsàmù. ntí ò náyàn wà lákàtà ẹ bá fẹ́ sàṣejù lónìí wọ́n náà wà lóbi ṣe àdúrà tí ìwọ lọ pa Jésù ọkàn ńlá fún nǹkan tó ti rò ó ọlọ́run ẹ̀ ti gbọ́ èmi máa ń nígbàgbọ́ ẹ pé àpò àdúrà àti ìbáṣe ni òun gbà torí tí ìsọ̀bọ́n náà nígbà àbí tí máa pa nǹkan ní ìmọ̀ oníkọ̀kọ̀ ìwọ lórí kọ̀kọ̀ mi ìwọ lórí gbangba mi nígbà lómi ọba àwọn máa sọ níta ní ewu bẹ̀ níbi òní wọn ni àpò ti kú ẹjọ́ sí ẹni tó ti kú sẹ́mọ̀ tu fún ẹni tí ò ti sẹ́mọ̀ tu fún ọ̀la wọ́n ló sìkì wọ́n gbé lọ Ghana wọ́n gbé lọ Togo wọ́n gbé lọ China wọ́n gbé lọ India àwọn àyè. lórí pé náà wọ́n mọ̀ pé tí wọ́n sọ yìí kò rí bẹ́ẹ̀ o wọ́n sì mọ̀ pé ò rí bẹ́ẹ̀ àti tí n bá pa nǹkan mi pọ̀ mọ́ o ní ẹ̀gbọ́n wọn lójú ọ̀sẹ̀ mọ́ mi lára tí bá ti mú nǹkan mi mọ́ o so nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ìyá yìí lórí ìgbà yẹn àdúrà mi náà nípa kí ẹ̀ sì jáde ó sì gbà sílá. ẹ̀yọ́ kó ló wá gbàdúrà yẹn. sẹ́yìn ọ̀pá mọ́ra. àbẹ́sọ̀ kí n dàgbẹ́ lọ wọ́n pé ìyá rẹ̀ mọ̀ ti gbà sílá mú kí mo kọ́kọ́ wí. wọ́n ní àlùfáàní ló ṣe kó mo ní màá pe àlùfáàní ní ìsinmi ìsinmi ìtumọ̀ rẹ̀ tí ò yẹ ní kò dì nìyẹn ṣé wàá rí ẹtú gbọ̀n kankan àwọn téèyàn jọ ń sùn téèyàn jọ ń jí nígbà míì wọ́n á máa fẹ́ ní bùkátà sọ́dọ̀ èèyàn ṣùgbọ́n nígbà tó náà bá ti rán èèyàn sí wọn èèyàn tó dúró ẹ tí bóyá ìyàwó mi gbẹ lọ hospital náà tó tẹ̀lé e, ilé tó fún ní bíi five million pé lọ fẹ́ nìkan ó sì ní di five thousand nígbà tó náà rán èèyàn sí tí Ọlọ́run bá ti rán èèyàn sí yẹn ká bá wo àwọn lísìtì tí gbẹ́wájú èmi nínú àwọn tó nídìí ẹ̀ ẹlòmíì nídìí common 50.000. thousand tọ́ka mi ò tiẹ̀ ní lọ́bẹ̀ tó ń gbọ́ báyìí tọ́ka mi ò ní lọ́bẹ̀ nígbà tó náà ìyá tá a promise mi lé nìsín ṣé a ti ń kọ́ nìsín tí a ti ra mọ́tò fún mi ṣùgbọ́n àmọ̀ tó bá ti ń ṣe bọ̀lá tẹ́yìn òun padà yóò sì pẹ̀lú ògo náà ìdùnnú yẹn àwa lè fi bò ṣòro èmi ń pè àwọn máa ń ṣe program dáadáa tí a bá fẹ́ dá sí programu àbá ìlà ẹ má sọ fẹ́ nìkan kan ẹjọ ẹ má sọ fẹ́ nìkan kan ẹ má dà kọ ṣùgbọ́n lè ọyẹ ká dà kọ tí ìjọba bá tún wà ẹ ká tó sí ẹ ká tó sí gbogbo àwọn tó ti wá sọnù bẹ́ẹ̀ àfihàn lásìkò àfihàn ọlọ́ọ̀ ọ̀nà sẹ́ni wọn ọ̀nà sẹ́ni wọn padà sẹ́ni nínú ọgbà àtàwọn àbí ọmọ títí ń sọ̀rọ̀ títí ń lọ lẹ́nu tẹ́ bá ti rántí àwọn àṣìṣe ẹ ti ṣe ẹ máa banújẹ́ lórí ẹ ẹ máa jẹ́ kó parí pé èmi náà mo ṣe irú nǹkan báyìí. tẹ́lẹ̀ mi bá pè mí ló mọ̀ ní mi ìfẹ́ fẹ́ dà tẹ́lẹ̀ mi mọ̀ pé gbọ́n mọ̀ ní yẹn ọ̀làgbàrà dé ìdá ni mi ò yẹ sí fọ́ wa nì mo ká sọ pé èèyàn sọmọ níye tí bá tọ̀ tí wọ́n tó gbé mi dé Ìlọrin nígbà tí mo wá two ẹ yànnà nígbà yẹn ẹ ti gẹ̀ẹ́tì wọ́n àwa jalè àwa ti fọwọ́ wa lẹ̀ àwa pààyàn ṣùgbọ́n kéèyàn tẹ̀lé olóṣèlú a máa ń tẹ̀lé olóṣèlú tó káwá bára wa láyè tá a wà léni ṣé ọgbọ́n ni lágbára ni fọwọ́ ni gbogbo ẹ̀ bàbá àgbàlagbà tẹ̀ bù tí ẹ̀mí rẹ̀ tó bẹ́nu òlu ni tó kó sí ìjọ tó mú yín mọ́ péyàn ní ju ipò yẹn àti péyàn ṣe ń lọ ọ́fíìsì yẹn mo bẹ̀ yín mọ̀mọ́. so bẹ́ẹ̀ sì máa sọ̀rọ̀ ni ẹ wà máa banújẹ́ lé lórí ọlọ́run sì dáríjì gbogbo àwọn tó kù náà wọ́n mọ ní ààbẹ̀ ní agídí kankan tá a fi lè pààyàn wọlé àfi kéèyàn pinnu fídọ̀ kò sí yóò fi lè rí i ṣe gbẹdẹ bá ní agídí ẹ wo wá àṣetẹ ṣe fún wa pé ẹnìkan ó máa ń bú ànábì kò sí tí èso ń pa ànábì nígbà táwọn ẹbí pàdé ẹ̀ wọ́n ti pàdé ara wọn àwọn méjèèjì ó lè wà lẹ́bí ọyáwó kèwọlẹ̀ tàbí ọgbọ̀n lẹ́gbẹ̀ẹ́ orí rẹ lónìí àrẹ́bí ní Allah ìdáwọ́ rẹ̀ sì bọ̀lẹ̀ àrẹ́bí sí àrẹ́bí ní tàbí ọgbà ọ náà lẹ̀ ọba mẹ́wàá àrẹ́bí sì bí ara rẹ̀ ní lọ́wọ́ ìjà ó délé tọ́lọ́wọ́ ronú lórí ìṣesí rẹ̀ àrẹ́bí yẹn lágbára kó pà ní mọ́mẹ́ǹtì yẹn kò wá pa òun dájúdájú ẹ̀sìn àwa lọ bá àdébẹ̀ wa lọ